ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat ọgbọ́n ètò tí ń kọ́ni lọ́gbọ́n tí ń kọ́ni lóye kọ́lọ́run dákun má bà ètò náà jẹ́ má bà ètò náà jẹ́ mo sì bà iléeṣẹ́ Orísun jẹ́ tí ẹ ti ń wo ètò yìí gbogbo ẹ̀yin tí ẹ ń pè mí tí ẹ ń sọ fún mi sọ fún mi pé ah ètò yìí ah táìmù tí wọ́n gbé sí yẹn à ń múra jímọ̀ ẹlòmíì ní à ah, àti fẹ́ máa lọ jímọ̀ ẹlòmíì kọ́dà jímọ̀ gan mo wà tí Ọlọ́run tó ní mú fóònù dání torí mi fẹ́ mí ìṣe ọwọ́ àdúrà náà ni bẹ́ẹ̀ ni ẹ sì já máa lò báwọn náà olóògbé ọlọ́run ṣáàlà ọlọ́run akọ àmọ́ ṣe ọlọ́run akọ àmọ́ ṣe ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ọlàlá ìlà ìlà bóyá olólùfẹ́ wa ọlọ́run nífẹ̀ẹ́ yín náà o ọlọ́run nífẹ̀ẹ́ yín náà ọlànàbí Muhammad lọ́dọ̀ ọlọ́run ẹni kan bí ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin sẹ́yìn lọ́hùn-ún ní ìkànnù olólùfẹ́ wa kan alhaja wa Rukayat láti Kaduna ni wọ́n text message sí wa wípé àwọn níbèrè wípé ká bá wọn ṣàlàyé nípa ìwẹ̀ haidọ̀ ìwẹ̀ haidọ̀ bá a ti ṣe wẹ̀ ìwẹ̀ haidọ̀ torí mi náà mo sọ pé pẹ̀lú ògbóràn inshallah ìbéèrè tẹ́ bá ní ẹ máa text ẹ̀ ránṣẹ́ sí wa a lè máa yanjú ẹ̀ lórí ètò yìí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ìwẹ̀ haidọ̀ sẹ́rí gbogbo ìwẹ̀ tá à ń wẹ̀ ní Islam pátápátá bákan náà ni wọ́n ṣe máa ń wẹ̀ tó bá jẹ́ àwọn ìwẹ̀ ti spiritual bath tí a máa ń wẹ̀ bákan náà ni wọ́n ṣe máa ń wẹ̀ àti haidọ̀ ni o àti nifas ni o àti jánábà ni o gbogbo ẹ̀ bákan náà ni àníyàn ni máa yàtọ̀ kí ládẹ́ ń pè láníyàn àníyàn ni tó fẹ́ torí ẹ̀wẹ̀ tó wà lọ́kàn rẹ tó fẹ́ torí ẹ̀wẹ̀ ìwẹ̀ yẹn gan-an náà ló yàtọ̀ haidọ̀ nísìnyí iná níwẹ̀ tí obìnrin máa ń wẹ̀ tó bá parí nǹkan oṣù tóbìnrin tó ọmọbìnrin bá parí nǹkan oṣù ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí kírun padà yọ wẹ̀ nífàs tóbìnrin bá ṣẹ̀ bímọ tẹ́jẹ̀ bímọ bá dá lára obìnrin yọ wẹ̀ níta ń pè ní jẹnaba tọkùnrin àtobìnrin bá jọ lájọṣepọ̀ àtìyá àtọkọ àtìyàwó àwọn méjì ni wọ́n jọ wẹ̀ ìwẹ̀ jẹnaba yìí láàrin àwọn bákan náà wàá la ṣe máa ń wẹ̀ báwo wàá la ṣe ń wẹ̀ ìwẹ̀ yìí bá ṣe máa ń wẹ̀ ìwẹ̀ náà ni pé á wa omi tó mọ́ tọ́pẹ́ pé àwa tá ní omi ṣáwà ńlẹ̀ ni owó ti rọrùn gan iṣẹ́ tá a fẹ́ ṣe ń bẹ̀yẹn ọ̀pọ̀ lẹ́yìn wípé ká kọ́kọ́ mú omi ká fọ wa méjèèjì bisimilahi rahman rahim kọ́wọ́ wa méjèèjì ọ̀kọ́kọ́ mọ́ tá a bá ti fọ̀ tán bí ẹ̀mẹ́ta ká fọ abẹ́ wa náà pẹ̀lú àníyàn tá a fẹ́ wẹ̀ lórí àníyàn tá a fẹ́ wẹ̀ lórí pé bóyá haidọ̀ ni bóyá nifas ni àwọn afá àti ẹ̀jọ́ yé wa pé kò nídìí ká máa sọ pé nàwé ètò kìíní kankan kan lópin ìgbà tó ti máa ń tọ́ fẹ́ torí ẹ̀wẹ̀ yẹn àníyàn ti dúró nítorí wọn pè láníyàn alqasdu bil qalbi ni nítorí gbàlérò lọ́kàn náà ni o àníyàn ti dúró ń bẹ̀ ó fọ abẹ́ rẹ̀ ó fọ abẹ́ rẹ̀ dáadáa yọ mọ́ tó bá ti fọ abẹ́ tán wọ́n wá mú omi wàá ṣe àlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan bá a ṣe ń ṣàlùwàlá yẹn gan náà lèyàn ṣe máa ṣe ó sì lẹ́yọ kọ̀ọ̀kan àwọn afá wá ní pé ká dá dúró níbi etí àwọn afá sọ pé ká ṣe é kó dẹ́sẹ̀ náà no problem bá a bá dá dúró níbi etí kò sí nǹkan kan tá a bá dá dúró níbi etí yẹn a wá bẹ̀rẹ̀ sí mú omi á da omi sórí wa á fọ orí wa dáadáa á fọ apá ọ̀tún báyìí dé ìsàlẹ̀ á fọ apá òsì náà dé ìsàlẹ̀ á fi omi sẹ́yìn wa á fọ ẹ̀yìn á fọ ìgbáyà wa á parẹ́ sí ìgbáyà oríṣi ó jẹ́ oríkè mẹ́rin apá ọ̀tún orí làkọ́kọ́ apá ọ̀tún apá àlàáfíà ẹ̀yìn wájú adam sọ pé orin omi yẹn ta'mimul jasad bil ma'i omi yẹn á kárí gbogbo ara wa ọ̀nà tó simple jù nìyẹn láti ṣàlàyé fún wa yẹn fẹ́yìn tí ẹ bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lọ́n dákun mọ́sá fi wájú báyìí lọ kọ́lọ́n dẹ́ Muhammad lọ́dọ̀ ọlọ́ ọ̀làlá ilà ilà àwọn tá a bá ní sáwà ní kákan sáwà tábà ti sàwà lọ́lá ilẹ̀ ọkọ̀ tán tá a dẹ̀ fọ orí wa tán ká sí sáwà sórí ká fi àwa fọwọ́ trace gbogbo ibi tí ọba yẹ kó mi ó dé lára wa ká dẹ̀ fọwọ́ trace ẹ̀ ká dẹ̀ parí ẹ̀ sí gbáyà khalas lọ́ba tán ọyẹ kọ́lọ́n dákun mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ògùn ọlọ́run ṣá Allah àwọn ẹlòmíì náà tún béèrè àwọn ìbéèrè míì náà tó jẹ́ pé àwọn àfa ọmọ padà yanjú ẹ̀ fún wa torí ìbéèrè kan bẹ tẹ́nìkan béèrè pé ọ̀rọ̀ ọ̀dẹ̀ tí ì débẹ̀ àmọ́ tọ̀rọ̀ bá débẹ̀ àwọn àfa padà máa yanjú ẹ̀ fún wa wọ́n béèrè nípa ọ̀rọ̀ family nípa ọ̀rọ̀ family planning nípa báwo ni Islam ìhàwó ni Islam kọ sí family planning gbogbo ẹ̀ làwọn àfa ọ̀yanjú fún wa pẹ̀lú ògùn ọlọ́run ṣá Allah à ń bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀yọ́ lọ́lùfẹ́ wa ètò tòlé òní jù báyìí lọ lágbára Ọlọ́run ṣá Allah tó bá di jọ́mẹ́jọ láàtò máa pàdé ara wa lórí ètò yìí kan náà nọ́mbà tá a lè pe èmi sí rìn tàbí ẹ bá ní ìbéèrè tẹ fẹ́ text ránṣẹ́ sí mi àbí wọn náà fẹ́ sponsor program yìí pẹ̀lú ògbọ́lọ́ ó wù wá kí program yìí di wákàtí kan ṣùgbọ́n àwọn ọ̀gá wa ní pé tẹ́ ẹ bá ti gbó wá tẹ́yìn náà tún rà sẹ́jú zero eight zero two three zero five five zero eight six náà nọ́mbà tẹ́ lè pè mí sí àbí tẹ́ zero eight zero two three zero five five zero eight six orúkọ mi ò yí padà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yìí náà ni alehikima ti lè tó ètò ní alehikima ma asalam wa ilal liqaa.